jẹun fún ọmọ mi yẹn níṣẹ́ wòlíì kó try fọkọ ẹ̀ dandan ni o gbọ́dọ̀ rí ọ̀nà àbáyọ o gbọ́dọ̀ ra àánú gbà àwọn obìnrin kan tán dá wọn máa ń pè mí pé kí làwọn lè ṣe káwọn kọkọ àwọn lè rọ́nà lọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí ọkọ yín àbí your boyfriend your husband to be ó fẹ́ kó ra àánú gbà nídìí iṣẹ́ tó ń ṣe jẹ́ ń ṣàlàyé nǹkan kékeré tí wàá ṣe tí ìyanu máa fi ṣẹlẹ̀ yìí tí wàá ṣe ni wípé gẹ́ẹ̀tì aṣọ funfun ọ̀pá kan tó bá ti gẹ́ẹ̀tì aṣọ funfun ọ̀pá kan gẹ́ẹ̀tì handkerchief white Get ever water bottle water ever ẹyọ kan èyí tó ju one litre lọ bí one point five cl ẹ̀yin tẹ́ wà ní ọ̀nà jíjìn bí abroad tó yẹ pé kò sí ever water ẹ gẹ́ẹ̀tì bottle water tó jẹ́ pé ẹ mọ̀ wípé yes oscars nílùú yẹn tó yẹ pé tí òun kọ́mọ̀ tí òun sí lọ́wọ́ tajà tẹran òun ní kẹ́ get tẹ́ bá ti get àwọn nǹkan wọ̀nyẹn get sugar onígun mẹ́rin tó bá wà nàìjíríà st louis ni kò get èyàn ò ní lo iṣẹ́ ilé kó má rí àánú gbà àyàfi tó jẹ́ wípé ọkọ rẹ̀ yẹn kò lo inú kan pẹ̀lú ẹ̀ lókù ní tí wàá ṣe rèé tí o bá ti ṣetán tó fẹ́ ṣiṣẹ́ yẹn sọ tẹ́ aṣọ funfun aṣọ funfun ọ̀pá kan tẹ́ ẹ sórí chia tọkọ ẹ fẹ́ jókòó sí jẹ́ kí chia yẹn jẹ́ chia tó mọ́ tí aṣọ funfun ọ̀pá kan yẹn síbẹ̀ ní kọ́kọ́ rẹ̀ ó jókòó sórí ẹ̀ tó bá ti wá jókòó sórí ẹ̀ bọ́tù wọ́tà yẹn fi ṣúgà igun mẹ́rin yẹn keep sugar méje fi sínú ẹ̀ tó bá fi sínú ẹ̀ wàá dúró sí ọkọ ẹ lẹ́yìn ká sọ ẹ jókòó àwa lọ dúró sí lẹ́yìn fi handkerchief white fi lé lórí ká ọwọ́ ẹ̀ méjèèjì ká lé lórí kó dẹ̀ ṣí bọ́tù ọ̀tà yẹn kó gbé dání ní tí wàá kọ́kọ́ ṣe rèé ka psalm one three three psalm one thirty three ka tó bá ti kọ́kọ́ kà dípò kà lẹ́ẹ̀mẹ́ta ìwọ tó jẹ́ muslim tó bá tiẹ̀ lè ra báìbù o lè ní báìbù lórí fóònù ẹ̀ tó o bá ti lè ka psalm one three three yẹn ka lẹ́ẹ̀mẹ́ta kó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún lágbájá ọmọ lágbájá èmi lágbájá ọmọ lágbájá mo gbàdúrà fún ẹ láti wákàtí lọ lọ máa rí owó lọ máa rí àánú gbà wàá gbàdúrà yọ dáadáa o tọkàntọkàn ìwọ ọkọ tó fẹ́ kí ìyàwó ẹ bẹ ṣe irú nǹkan báyẹn ó yẹ kó make sure kó dùn ìyàwó ẹ nínú kó jẹ́ kínú ẹ yọ sí ẹ jẹ́ ń sọ fún ẹ kò sẹ́ni tó máa ga láyé yìí o gbọ́dọ̀ ní obìnrin lẹ́yìn bí olúwa ti ń bẹ tí ẹ mẹ́bẹ̀ iṣẹ́ yìí máa ṣiṣẹ́ fún ẹ ṣọ́ra ẹni tíṣẹ́ yìí ò ṣiṣẹ́ fún a jẹ́ wípé àwọn nǹkan kan wà lára ẹni inú kó jẹ́ pé ègún wà lára rẹ̀ àti ọfà kan tí kì í jẹ́ kí gbígbàdúà kó wá sí ìmúṣẹ ó lè yẹ pé tó wà lára ẹni yẹn so tó bá ti káwọ́ sí lórí tíyàwó ẹ káwọ́ sí ẹ lórí tó bá ti bless ẹ tán sórí akáṣìfù yẹn ọjọ́ mẹ́ta ni kò fi máa nù fèsì ẹ sórí aṣọ funfun ọ̀pá kan yẹn tó o bá ti wẹ̀ fi ṣe tó wẹ̀ fọjọ́ mẹ́ta kó lọ dáná sun ọjọ́ mẹ́ta ni wàá máa faṣọ funfun yẹn wàá máa fi núra ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó yẹn tó yẹ pé kò sí ẹ lè rí bí ra aṣọ funfun tí wọ́n gé ẹ lè ra white towel kẹ́ lò fún iṣẹ́ yẹn tó bá ti lò lọ́jọ́ kẹta sọ àwọn aṣọ yẹn o lè sọnù tàbí kó dáná sun omi yẹn rí i pé ò mú díẹ̀díẹ̀ kó tó di pé ìjọ yẹn kó tó di pé kó tó di pé ó pé ọjọ́ kan kó tó di pé twenty four hours wàá rárá máa mú díẹ̀ díẹ̀ wàá gbàdúrà fún ìwọ ìyàwó yẹn gbàdúrà fọkọ ẹ dandan ni àánú yẹn máa wá ní ṣá níbikíbi tó bá wà wọ́n máa fi nǹkan ńlá wọ́n máa fi wọ ẹ̀rí gbogbo ẹ̀yin èèyàn ẹ fọ́lọ̀ mi lórí facebook apostle kọ́lápọ̀ yìí tọ́lá ọmọládé wúrà ibẹ̀ láti máa ń gbàdúrà lálẹ́ láago mẹ́wàá pẹ̀lú omi bolúwa ti ń bẹ tí ẹ̀mẹ̀ bẹ ẹ ó rí àánú gbà ìwọ ọmọ mi yẹn lọ ṣiṣẹ́ yẹn ọkọ tó bá ń tọ́jú èèyàn ọkọ tó ń ṣe dáadáa sí yàn èèyàn máa ń wá ìgbéga àti ìtẹ̀síwájú ayé ẹ̀ ni kò sírú iṣẹ́ tọkọ ẹ lè máa ṣe tó bá ti ṣiṣẹ́ fún dandan ni kó ra àánú gbà tó bá fẹ́ gbóhùn olúwa pè mí kó jájọ sọ̀rọ̀ fọ́lọ̀ mi lórí tiktok kò jẹ́ kájọ máa gbàdúrà wàá dẹ̀ rí àánú gbà ògo ọlọ́run àfarahàn now o lè wo fídíò yìí lẹ́ẹ̀márùn o lè wo lẹ́ẹ̀mẹ́rin kó fara balẹ̀ kó lè yí ẹ dáadáa má pè mí láti wádìí nǹkan kan lórí ẹ lórúkọ jésù àrí ògo ọlọ́run shalom.